أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين eléyìí ni mo fi kí gbogbo wa gbogbo èrò olùfẹ́ wa káàbọ̀ sórí ètò yín ètò wa Al-Hikima ètò alálùbáríkà tó ń balẹ̀ sójú wòran yín láti lè ṣe alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n tọ́mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé èmi ọmọ yín náà ni mo tún dé sórí ètò lónìí o èní jímọ̀ jímọ̀ olóyin jímọ̀ aládùn jímọ̀ alálùbáríkà eh, gbogbo ọjọ́ jímọ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí jímọ̀ olóyin ni <laughs> mo kí wa o a káàbọ̀ sórí ètò yín ètò wa alhikima orúkọ mi ni alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà hmm, ẹ ti mọ̀ bí ìṣe wa ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn àfa oríṣiríṣi náà la máa gbé wá fún wa láti dá wa lẹ́kọ̀ọ́ láti bá wa sọ̀rọ̀ ọlọ́run torí pé àsìkò tá a wà yìí àsìkò tá a nídìí àti máa gbọ́rọ̀ ọlọ́run dáadáa ni alukoran ni fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ẹ máa ṣèrántí fáwọn èèyàn torí pé ìrántí yẹn yóò ṣàǹfààní fáwọn tó bá jólùgbàgbọ́ òdodo ìdí nìyẹn tá a fi ń gbé ìrántí tá a fi ń gbé ìrántí ọlọ́run ìrántí alukoran ìrántí àdìsí ànábì muhammad wá sétí ìgbọ́ yín àti ojú wòran yín ní gbogbo ọjọ́ jímọ̀ láti lè ṣe alábàárìkà ilé iṣẹ́ Orísun adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ọ̀gá wa tí wọ́n jẹ́ kó ṣeé ṣe fún wa láti máa wá sórí ètò bàbá wa ọ̀gá wa àgbà Fẹ́mi Adéríbigbé Ọlọ́run níjọ bàjẹ́ fún yín láéláé yọwọ láà wípé gbogbo ń tẹ nínà lẹ ń ná sójú ọ̀nà àtọlọ́hún torí pé léyìí tẹ gbé kalẹ̀ yìí tá a tún ṣe yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ yìí pé àwọn mùsùlùmí náà nínú àwọn olólùfẹ́ mi nì nínú àwọn èèyàn mi náà nì àyìn sọ pé torí pé mo jẹ́ kìrìsìtẹ́nì kí n má pọn ìsìláàmù lé Islamu náà ẹ̀sìn àpọ́nlé ni ẹ sì gbé ètò yìí kalẹ̀ sórí tẹlifíṣàn yín pé kó máa wáyé ní gbogbo ọjọ́ jímọ̀ ah bàbá kò ní bàjẹ́ fún yín láéláé o yóò wọlá gbogbo ojú tí ń wò wá lásìkò táwa àtàwọn tí ọmọ padà wò àtàwọn tí ọmọ pàdé mi lórí YouTube ọlọ́wọ́n wọlá bẹ́ẹ̀ yóò bá mi san yín lẹ́sàn-án rẹ o wọn láà nẹ́bi lọ́dọ̀ ọlọ́wọ́n lálá ilá ilọ́lá wa àti gbá àfa ńlá wa sójú wòran wa àwọn bàbá ìmáàmù tí a gbé wa lé ní ìmáàmù tuntun ọ̀sàrà ni wọ́n à ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ n sáré fojú wọn hàn yín ná kí ẹ lè mẹ́ni tí mò ń wí. àwọn náà ni àfàwọ̀ àgbà asheikh al-imam muhammad taofik muhammad thamin ajibowo salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àwọn ni imaamu wa ní masalasi wa ní ifakọ ifakọ hmm, eh, central mosque ọlọ́run níjọ́ bàjẹ́ eh, bàbá tó bí wọn ni imaamu àná níbẹ̀ bàbá náà sì dáa bàbá náà dáa púpọ̀ wọ́n kó gbogbo àwọn ọmọ kéékèèké mara ọlọ́run wọlá àdìdá àsìkò yìí náà bàbá náà ọlọ́mọ sábà wa yáàfin wọn ọlọ́run bá wa foríjì wọn ọlọ́run bá wa ṣekú ní sinmi fún bàbá ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ipò àgbà náà ti kẹ̀yìn náà nù ni ẹ̀yin náà ti bọ́ sórí ẹ̀ náà nù ni ọlọ́run dákun musa jẹ́kẹ́mi ẹ̀mí tí ọlọ́run jógùn ti di bàbá lọ hmm, ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim afáwa lẹ́ni ọ̀rọ̀ tí mo fẹ́ kí a yanjú òun náà ni ọ̀rọ̀ kan tó lè ràn wá lọ́wọ́ nípa ẹ̀sìn wa tó lè ràn wá lọ́wọ́ nípa àti rọ́dọ̀ Ọlọ́run dé nírọ̀rùn tó lè ràn wá lọ́wọ́ nípa bá ti ṣàtúnṣe láàrin ẹbí wa kí nìkan náà asọdàkọ sàárà <laughs> àwọn tí ń gbọ́ wá ọmọ òkè à ah, kí ni sàárà ní í ṣe pẹ̀lú pé lọ́dọ̀ ẹbí wa lọ́dọ̀ Islam lọ́dọ̀ ah, gbogbo ẹ̀ làwọn afọ̀yanjú fún wa láàárọ̀ yìí kí là ń pè ní sàárà gan àti pé báwo ló ṣe ṣe pàtàkì tó fún mùsùlùmí láti máa ṣe. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulil karim wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsani ila yawmiddin adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run a fi ẹ̀yìn fún anabuwa Muhammad a kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ ọlọ́mbà wa wọn ọlọ́mbà wa wọn látòrí bàbá maulana asheikh adam abdullahi al-Ilori rahimahullahu rahmatan wasi'a ọlọ́mọṣàbà kẹwọn àti gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti papòdà ọlọ́mọba wa kẹwọn àti gbogbo àwọn òbí ẹnìkankan wa tí wọ́n ti papòdà bàbá imam tí wọ́n ti lọ bàbá imam muhammad samin ajibo ọlọ́mọba mi kẹwọn ọlọ́mọba mi kẹwọn ọlọ́mọba la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àlùfáà wa tí wọ́n wà láyé bàbá mọ̀lánà aṣẹ́wà abibullah adam abdullah ali lórí adam allah ayata afisa allah ọlọ́mbà wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àláfíà tó pọ̀ ọlọ́mbà wa ṣe fún wọn ọlá al-Qur'an karim àti gbogbo àlùfáà wa bàbá mọ̀lánà ṣẹ́wà dáúdà alfanla abdulmajid afisa hmm. allah wa ra'ahu ọlọ́mbà wa ṣe dáadáa ilé àtọ̀nà wọn ọlọ́májú bàjẹ́ àti gbogbo àwọn tí a jàǹfààní lọ́dọ̀ wọn àdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run alhamdulillahi rabbil alamin a kí àwọn àlùfáà wa ọwọ́ àdúrà ọlọ́run jẹ́ àrí yín pẹ́sà ọlá alukur'an alkarim alala ilaha illallah nípa tí ń jẹ́ sàrà ní àwùjọ mùsùlùmí ní tó ṣe pàtàkì ní tí ọlọ́run recognize tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tánàbì sì fi òǹtẹ̀lú tó ní pé sàárà ṣíṣe kéèyàn máa ṣe sàárà ó dá púpọ̀ tí ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ni tó já sí pé ó sì wà nú òṣùwọ̀n tó já sí pé béèyàn bá ń ṣe sàárà púpọ̀ jù ó máa ń jẹ́ kẹ̀mí gùn sàárà púpọ̀ jù yóò tún máa pa ìbínú ọlọ́run tọ́lọ́run bá ń bínú síyàn béèyàn bá ń ṣe sàárà dáadáa tí sàárà bá pọ̀ sàárà ṣíṣe láwùjọ àwa mùsùlùmí lásìkò tá a wà yìí ó ṣe pàtàkì torí pé kéèyàn ṣe sàárà gbogbo àwọn tó jẹ́ ọlọ́rọ̀ àwọn olówó àwọn tó ní dúkìá ó ṣe pàtàkì fún wọn láti ṣe sàárà fún gbogbo àwọn alfukọrọ wal masakin gbogbo àwọn tí ò ní gbogbo àwọn aláìní àti gbogbo àwọn tí ìgbà dáadáa kẹ àti gbogbo ẹni tó já sí pé ń wàràn lọ́wọ́ ìkíní kejì nínú Islam tá wà yìí a nídìí ẹ̀ púpọ̀ láti ṣe sàárà torí sàárà ṣíṣe nínú àwọn nǹkan tó lágbára púpọ̀ ni gbogbo ẹni tó bá ti ń ṣe sàárà yóò gùn lẹ́mìí kò ní tètè kú látara sàárà ṣíṣe ọlọ́run wá sọ nínú alkùrahàn tọ́lọ́run já sí pé nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ sàárà yìí ọlọ́run fi àwọn kan búra kó tó mẹ́nu lé tàbá lọ wo alkùrán nù suratul layl nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ sàárà yìí àwọn kinní kan wà tó já sí pé bọ́lọ̀n bá fẹ́ pàtàkì rẹ̀ tó fi fi jẹ́ ká mọ pàtàkì bí kinní yẹn ṣe tóbi tó bàbá ọlọ́run bá fẹ́ ká mọ̀ pé pàtàkì bí kinní yẹn ṣe tóbi tó hmm. ọlọ́run ó fi àwọn nǹkan kan tó já sí pé ó wúwo tó lágbára ọlọ́run ó fi búra ká lè mọ pàtàkì bí sàárà yẹn ti tó bí sàárà ti tó láwùjọ nínú Islam àti láwùjọ gbogbo àwa mùsùlùmí ọlọ́run sọ fún ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam inú al-Qur'an ni pé a'udhu billahi minash shaitanir rajim wal layli idha yaghsha hmm. wan nahari idha tajalla. وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى وتقى وصدق بالحسنى فسنيسره لليسرى الله الله أكبر الله أكبر Ọlọ́run ó fẹ́ sọ̀rọ̀ sàrákà ó sì bẹ̀rẹ̀ ká mọ pàtàkì rẹ̀ ó wá ní wàléyìlì ìdá ẹ̀yẹ́gṣà ọlọ́run lòun fi òru búra nígbà tó bá dúdú tó tó dúdú tó bolẹ̀ tí dúdú yẹn bolẹ̀ hmm. ọlọ́run lòun fi búra. ẹ wo hmm. tọ́lọ́run sọ pé bàbá fẹ́ búra a gbọ́dọ̀ búra lórí irọ́ ẹ jẹ́ olóòótọ́ tẹ bá fẹ́ búra ọlọ́run fi àwọn kinní kò fi ṣeré ó fẹ́ sọ̀rọ̀ sádàkọ̀ fún wa ó wá ní wà lẹ́yìn ìzà yẹ́gìṣà ọlọ́run lòun fi òru búra nígbà tí ó bá dúdú tó gbólẹ̀ tẹnìkan dẹnìkan mọ̀ wọn àwọn yorùbá ní òru ọmọẹni ọwọ òru là ń ṣèkà hmm. béèyàn bá ṣe lẹ́yìn ọ̀sán gangan kò ní fara lè lọ hmm. ah. òru ẹni pé gbogbo nǹkan ti pa lọ́lọ́lọ́lọ́lọ́ hmm, gbogbo nǹkan yóò ti sùn gbogbo ah. nǹkan Allahu akbar ọlọ́run wa lóun fi búra wan nahari iza tajalla òun fi ọ̀sán nígbà tó bá lágbo tóníkàlùkù ó máa ríra wa tá máa ríra wa tí ò ní sí pé kọ̀rọ̀ kan tí ò ní sí pé lẹ̀ iṣu hmm. gbogbo ó lágbo ọlọ́run ló ń fi búra. wa ma khalaqa zakara wal unsa ọlọ́run á ní òun dá akọ bẹ́ẹ̀ lòun dá abo méjì náà ní wàhálà nínú ayé kò sí kẹtẹ èèyàn gbogbo nǹkan méjì méjì náà lọ́run dá méjì méjì náà ni wa ma khalaqa zakara wal unsa ó lè jọkùnrin adọkùnrin lólówó wà máa kẹlẹkọ dẹkẹrẹ wàlẹ òǹsà adóbìnrin tóun náà níláárí tó jólówó tán sì nípò tán sì ní dáadáa hmm. inna sayakum nítorí kálukú wa ṣe láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tó ní kálukú wa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ní kálukú bá ṣe fún ní kálukú ní ọlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá ti dé oníkálukú ní ipò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ya sayakum lashatta nítorí kálukú wọn ibi tá máa náwó òun sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. ọkùnrin ó ní wa ma khalaqa dhakara wal unsa obìnrin náà ó ní hmm. bọ́kùnrin ti wà náà lóbìnrin wà hmm. ọkùnrin ó ní obìnrin náà ó ní àmọ́ iná ṣẹ̀yà kún làṣàtà ibi tó ní mm. kálukú ó nà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni mm, mm, iṣẹ́ tó ní kálukú ó ṣe tó fi rálùjọ náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Allahu Akbar. ọlọ́wà ni fáàmẹ́mẹ́ àtọ́ inú ẹni tá a bá fún lọ́kùnrin àfún ní owó fáàmẹ́mẹ́ àtọ́ inú tá a fún lóbìnrin àfún lọ́lá ó wá lọ́lá ó nípò ó ní gbogbo nǹkan. wàtàkọ̀ tó hmm. wá páyọ ọlọ́run látara ń ta fún ni tó páyọ ọlọ́run hmm. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna allaha yuhibbu al-abda at-takiyya al-ghaniyya al-khafiyya sallallahu alayhi wa sallam. sẹ́ríkẹ́ tó tú àdísì yìí kẹ́rẹ́ tó tú àdísì anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn tí wọ́n lé wọ́n gbádùn gbogbo bẹ́ẹ̀ tí wọ́n rán lera wọn nípa ọ̀rọ̀ sàárà ṣíṣe yìí tọ́lọ́wọ́n ọba tó ń fi àwọn agbára rẹ̀ tó fi ṣẹ̀dá àwọn nǹkan kan nú ayé tó yẹ pé gbogbo àwọn oníròrí ayé ń lọ ọbẹ̀ láti mú àwọn ẹ̀kọ́ tó dúgbò nǹkan tọ́lọ́wọ́n bá fi búra nú alukoran àwọn àwọn scientists wọ́n wà lọ ọbẹ̀ pé kí ni nǹkan tọ́lọ́wọ́n fẹ́ fàyọ gbọ́dọ̀ ń fòrú búra àìmọye nǹkan làwọn àwọn oníròrí ni wọ́n mú jáde látara abẹ àṣẹ́bí sàrà náà lọ́lọ́wọ́n ọba ń lọ ẹ wá gbọ́n tànàbí náà fẹ́ sọ tànàbí ò tó wá sọ̀rọ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn ẹ̀sìn ẹ̀kú kẹlẹ̀ afáwa Muhammad Taofeek Imam Thamin àjíbó àwọn alàgbà lálejò lẹ́nìí ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa alehekima mo rò ń gbádùn àfa wa al muhammad taofik muhammad thamin ajibowo tí àtijọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa ń tà ń pè ní sàárà àṣìṣe látàárọ̀ wọ́n ti sọ̀rọ̀ fún wa pé ọlọ́run ọba fúnra rẹ̀ ó fọwọ́ sí sàárà àṣìṣe ọlọ́run ọba ní gbogbo ẹni yòówù tá bá fún lówó a fún lọ́lá a fún ní gbogbo nǹkan ó gbọ́dọ̀ máa ṣe sàárà nínú ẹ̀ torí pé bá ń ṣe sàárà yẹn ibẹ̀ nìrọ̀rùn wà fún wọ́n wá lànàbí wa muhammadu na sọ̀rọ̀ sẹ́lẹ̀ ànàbí náà dá sí kí lànàbí wí ìyẹn la fi lọ sókè lọ́hùn bàbá kí lẹ́ lànàbí sọ. ànàbí wa muhammad. sallallahu alayhi wa sallam. níbi ó ní inna Allaha yuhibbul abda ọlọ́run fẹ́ràn ẹrú àtẹ̀kíyà tó wá páyọ̀ ọlọ́run. al ó wá rọrọ̀ hmm. al ó wá pamọ́ níbi ọ̀rọ̀ tó rọ̀ tó já sí pé ẹlòmíì ò mọ̀ pé ó sì ná sójú ọ̀nà tọ́lọ́run ó ná fáwọn èèyàn ó lọ́rọ̀ ó lọ́wọ́ paramọ́ ó wà paramọ́ kò sébi kò sébi ládùúgbò mm. kò bùgán pé àwa la wà ń bẹ̀ eh, hmm. bí ó bá ń ṣàwa kò lè jẹ́ bí ó bá ń ṣàwa ọlọ́run fẹ́ràn olú àwọn èèyàn bẹ́ẹ̀ hùn hmm. fún àwọn tó bá ná fún àmọ́ ẹ̀mẹ́ni àátọ̀ ọ̀tàkọ̀ hmm. àwọn tó ta fún lówó tó wá pààyàn ọlọ́run wọ̀sọ́dàkọ̀ bèlè ó sì náà ó wá náwó òun dáadáa ó ṣe sàárà ó ná dáadáa sójú ọ̀nà tọ́lọ́hún ó ṣe dáadáa fẹ́ bí ó ṣe dáadáa fara ó ṣe dáadáa fún gbogbo nǹkan ànábì wa Muhammad ànábì ní inza anfaqar rajul ala ahlihi yàtẹ̀síbùwà fọwọ́lẹ́ ọ̀sọ̀dàkọ̀tún inza anfaqar rajul ala ahlihi yàtẹ̀síbùwà fọwọ́lẹ́ ọ̀sọ̀dàkọ̀tún. gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sáwọn ẹbí ẹ tí ń ná tó ná gbogbo tó ní gbogbo tó da tó ń ná fáwọn ẹbí ẹ àwọn ẹbí ẹ ó máa ṣírò ń pé sàárà ló ṣe máa ṣe ń pé ah, ó ṣe fún un tó lẹ́bí tó ò ná ìyá òjèrè bàbá òjèrè látara owó tó ní ò ná ò ẹbí bílẹ̀ fásánù yẹn sírúhú lílì yusra ọlọ́run ni a máa ṣe ìrọ̀rùn tó tó lọ la máa ṣe fún ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ a máa ọ̀rọ̀ rẹ̀ a máa lọ déédéé kò ní ní kò ní kò ni hmm. ìrọ̀rùn sí àwọn yóò máa pé ah, nǹkan kan sàárà tó lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lànàbì ní látọ̀dọ̀ Abu Huraira anna nabiyya sallallahu alaihi wasallam ànàbì ní ma min yawmin yusbihu al-ibad fihi illa malakani yanzilan ànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànàbì ní gbogbo ìgbà tí àwọn ẹrú mi bá ti ń jí láti ń jí sáyé illa malakani yanzilan màláìkà méjì ó sọ kalẹ̀ yóò sọ kalẹ̀ fayakulu ahaduhuma ìkíní kejì ó máa sọ pé Allahumma aati munfikan khalafan gbogbo ẹni tó bá ti ná sójú ọ̀nà tọ́lọ́hún tó ń ṣe dáadáa sáwọn èèyàn ládùúgbò ọ̀gá ló jẹ́ ládùúgbò ni olówó ló jẹ́ ládùúgbò ni tó wá ń tún àdúgbò ṣe àbáfáà ni tọ́lọ́ ń bù lásìkí àbólówó kan tọ́lọ́ ń lásìkí tó wá ń ṣe dáadáa tó ná tó ń fọ́nká àbí obìnrin kan ni ọlọ́mbùn lásìkí tó ná dáadáa àwọn màlẹ́kọ̀ máa ṣàdúrà fún pé Allahumma àti munfikan khalafan hmm. gbogbo ẹni tó ti ná òun ni àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ ọ̀nùkọ́lọ̀ máa bá ṣe fún. Allahu akbar. lọ́lọ́run fi sọ ni pé gbogbo ẹni tó bá ti ná wa ma anfaqtum min shay'in hmm. gbogbo ẹnì kankan tó bá ti ná fọwọ́ yòókùlé fún un òun lòun ṣe àdápadà rẹ̀ dáadáa fún un pé bá ná tọrọ. èyàn ní máa náwó sójú ọ̀nà ọlọ́run kọ́ máa fi sàánú kọ́ wá tara ẹ̀ tó lò sí. kó tó lò kó tó sí. yóò máa lékún sí ni hmm, hmm. ọlọ́run máa lékún sí ni ipò máa lékún sí ni dáadáa máa lékún ni hmm. yóò tún gùn lẹ́mìí kò ní tètè ọlọ́run ò tún wá bínú sí torí ohun tó kó sínú ó pọ̀ gan. bàbá màláìka méjì lè dákọ. màláìka méjì ìkan lẹ sọ̀rọ̀ rẹ̀ yìí ó kù kejì àwọn alẹ́ ń béèrè wọn. wọ́n yẹ kúlù láàkàr ìkejì ó máa wí allahumma aati mumsikan talafan. subhanallah. allahu akbar. allah. allahu akbar kabira. gbogbo ẹni tó bá ti fún owó mọ́ owó ọlá ta fún tó fún owó mọ́ báyìí. tí ò júlẹ̀. tí ò júlẹ̀ tó já sí pé àfẹ́mí àfẹ́mí àfẹ́mí hmm. àfẹ́mí yóò tálákà kú ni. subhanallah. gbogbo tó ní yóò padà parun ma lójú ni. Hmm. lọ́lọ́run fi sọ pé fáamẹ́ máa ń bàkílà wàstẹ́gínà wàkázàbà bèlúsínà fásánù yàsírù bèlúsírọ̀ wàmẹ́ máa ń bàkílà gbogbo ẹni tó bá ṣàwọn wàstẹ́gínà ó wá rọrọ̀ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́run pé ah gẹ́gẹ́ wọ́kàzàbà òun ò ní fowó orin sọ̀tọ̀ òun ò ní fi hun mi ṣe hun ṣe tọrọ òun ò ní sànú òun ò ní sànú ìgbà tó sàn sùn sẹ́nu kílò òrùn wò. kílò ńgbà tí ọ̀sán ṣiṣẹ́ níbo ló òrùn wò ńgbà náà. Allah bẹ́ẹ̀ sì ni òru àti ọ̀sán lọ́lọ́run fi búra kó tó hmm. sọ̀rọ̀ sára kan yìí pé kò rọrùn hmm. torí ẹni tó kówó jọ yóò ṣiṣẹ́ ni àtòrò àtọ̀sán tó máa máa bàkílà gbogbo ẹni hmm. tí yóò bá wá wọn bá bànà lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ tó já sí pé o sì ní níkapá láti ran ẹni náà lọwọ tó wàá ṣe sàdákà bí ẹnìkan torí pé ó fẹ́ lọ skul tí ò lágbára tó sì fẹ́ já sí pé bó bá já sí pé wọ́ ló ran ọlọ́run ó ti tara tiẹ̀ yóò fi ṣe dáadáa fún wa ní a kí ló à kí lọ́kàn mi pẹ̀lú ayé tiẹ̀ ìrọ̀rùn wàstẹ́gì ni wàkàzẹ́ bàbá ìlú òsínà. gbogbo dáadáa ta fún ó pè ní rán kò jẹ́ káwọn èèyàn mọ̀ pé a ṣe dáadáa fún fasaluya siruhu ilẹ̀kọ̀sẹ̀rọ̀ ọ̀la hadith anabi muhammad sallallahu alayhi wa sallam fasaluya siruhu ilẹ̀kọ̀sẹ̀rọ̀ ìlera yẹlẹ tú wípé mọ̀láìkà méjì ọmọ sọ̀kalẹ̀ ìkan ọmọ sàdúrà fẹ́ni tí ń nà pé kò ní parẹ́ yóò máa sí ìkan sì máa ṣépè lẹ́ni tó mú dání tí òun ó kọ̀ tí ọ̀nà pé ah, ìparun ọba ìparun ọba òun náà ni ọ̀rọ̀ ọlọ́run pé wasanu yasiri hu lilẹ̀ ọ̀sìrà. Hmm, hmm, hmm. Allahu akbar kabira. látọ̀dọ̀ Abu Hurairah bákan náà. Masha Allah. sọ́dọ̀ anab Muhammad. sallallahu alayhi wa sallam. arákùnrin kan ló lọ sọ́dọ̀ anab Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní kọ́ faqala ya Rasulullah mo pè rẹ anabu Muhammad òjíṣẹ́ ọlọ́run. ayù sọ̀dàkọ́tìn àdọ́mà Ajiren Sara wo ló jù l'Esan pé yẹ pé ti se. ṣe e tobi tóbi púpọ̀ èrè ń bẹ́ńbẹ́ ìdẹ̀kùn bẹ́ńbẹ́ àgbéga ń bẹ́ńbẹ́ oríire ń bẹ́ńbẹ́ ẹ̀san tó ń rí ń bẹ́ ẹ̀san tó rí ń bẹ́ ó tóbi púpọ̀ ẹ̀sìn mọ̀ pé hawa in huwa manzilatu zani ni ọ̀rọ̀ ànábì wà sí alukurahani torí gbogbo ẹni tó bá fẹ́ ṣayé tó sì fẹ́ ráyé gbé tó bá ti ń gba alukurahani kó sì máa tẹ̀lé súnà ànábì muhammad ní ó fi ráyé ṣe hmm. nìdẹ̀kùn fi bá hmm. ànábì wa muhammad ànábì ni anta sadaqa òun náà ni kó ṣe sàárà hmm. wa anta sahihu nígbà tó wà lálàáfíà tó wà lálàáfíà tí ṣe abarapa. Hmm. tó lálàáfíà àti gbogbo tó lálàáfíà àti gbogbo nǹkan lọ ní bó ṣe yẹ lọ tó yáàyè tó dáa tó yáàyè tó dáa sàrà tó dáa àsìkò tó yàn ṣe nìyẹn. àsìkò tó yàn ṣe nù hmm. ojú ọkùnrin ni o ojú obìnrin ni o àsìkò tó yàn ṣe nù kò sí ìgbà tó wá jásí pé o ti wá di pé o ah, ti darúgbó tán táwọn èèyàn nídìí ẹ wọ́n nídìí ẹ wọ́n nídìí sáfìsì ẹ ṣé fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀. ìwádìí pàtàkì ìwọ náà wà á rí pé ẹ ah, kìnìún yóò wúlò mọ́ ah, àwọn á sọ pé ah, nígbà tí tó bá já sí pé nígbà tó ṣe wà lọ́wọ́ mi nígbà náà ni hmm. ah, lágbára mọ́ nísìnyí àmọ́ nígbà tó lágbára kí ló ṣe nígbà náà nígbà hmm. tó lágbára kò ṣe dáadáa hmm. kò ṣe sàárà kò ṣàánú àwọn èèyàn ànábì ni anta tó lálàáfíà ṣe ion tó já sí pé o ó jẹ́ bakhil taxi alfakira tó sì ń páyà òṣì ń pé òun ò fẹ́ kó sì ta òun gbà náà hmm. ó sì ní lọ́wọ́ wọ̀tá múlùú gínà tó sì ro kan pé ohun sì fẹ́ kọ́ lọ́hún gbọ́ kó bless òun jù báyìí lọ wọlé túmùhìl gbọ́dọ̀ lọ́ra ànábì ní wọlé túmùhìl gbọ́dọ̀ lọ́ra ata iza bẹ̀rẹ̀ gẹ̀tìl olùkùnmẹ̀ gbọ́dọ̀ láti ṣe dáadáa kó má lọ́ra bàbá kó má lọ́ra mm. láti ṣe fọ́lá tún hail torí ńgbà tí kú bá dé kò ní sí kò ní sí kinní mọ́ kò sí excuse kankan bí àyìn bá dẹ̀ tí wàá ṣe sàárà yìí o bá jẹ́ pé mo mọ tí àbámọ̀ ní gbámọ́ mm. torí sàárà sàárà lágbára púpọ̀ mm. àbámọ̀ ní gbámọ́ ata ìzà abẹ́lẹ̀ gẹ́tì lólùkùnmá títí tí ẹ̀mí ò fi wá dé pé á ẹ̀mí ti dé gbòǹgbò pé ó fẹ́ bọ́ kúlìtù lè fún láàrin kádà ẹ bá ń hmm. fún lágbájá ní kàtàmì kẹlàmẹ́dùn ẹ bá ń fún lágbájá ní kínní òwà ní bàmọ́ wàlì fúlàní kádà fẹ́yà ah. lágbájá ló lélẹ̀ wakọ̀dì káàrin lè ah. fúlàní bó o bá sọ tẹ́lẹ̀ náà bó o bá ti bó o bá ti bó o ti parí wọ́n pin wọ́n pin wọ́n tẹ̀lé wọ́n sá kan àwọn dáadáa ní tẹ́lẹ̀ ah, ah, torí ah. kò sí ta mú ayé kò sí ta mú lọ. bàbá ọlọ́mọ sàjárì pẹ́ ọlọ́àdínẹ́bí lọ́dọ̀ ọlọ́run àwọn ìmọ̀mọ̀ Muhammad Taofik Muhammad Thamin àwọn náà ni àti ń gbà lálejò látàárọ̀ tí wọ́n ti ń bá àyànnà náà rọ̀ nípa tá à ní sàárà ṣíṣe ẹ̀rí ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ fún wa ṣùgbọ́n ibi tí wọ́n parí ọ̀rọ̀ sí yìí ń bẹ ni mo fẹ́ kí gbogbo wa kárẹ́kọ̀ọ́ tó o bá fẹ́ ṣe sàárà ṣe sàárà lásìkò tí tí ewu tí sàárà yẹn ó wúlò fáwọn èèyàn tó o bá fẹ́ fún yàn lásọ fún lásọ tí wọn náà lè wọrú ẹ̀ tí wọn náà ń wọ̀ lọ pàtí yẹn ọmọ yasu tó nínú kọ́ńbọ̀d àwọn míì ń bẹ tó ẹkúnjọ́ tó ti wọlé látòdé tẹ̀ lọ báyìí tó ti fi sínú kọ́ńbọ̀d báyìí ìlò tí kan dì sí ìmíì ti lọ́dún kan nù kọ́ńbọ̀d rẹ o. Allahu Akbar àwọn kan sì ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ tún wọ́n ra fásọ yìí ṣe sàárà fún wọn bàtà kó jáde kó fi ṣe sàárà fáwọn èèyàn kọ́mọ̀jọ́ jí gbà tó bá pínkú bá wá dé tó ọ̀nà pínkú ní òwúlò fún ọmọ lọ́wọ́ àná rẹ ẹ máa pín ẹ máa pín fún lágbájá ẹ máa pín fún lágbájá wọn ní kò ní ní ládàá máa ń gbà náà tó ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká gbọ́ wá sí táwọn àfáà ṣe fún wa ọlọ́mọṣà gbọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ àfáà wa asheikh muhammad taofik muhammad thamin ajibowo tí wọ́n jẹ́ ìmáàmù wa ní Ìfakọ̀ central mosque ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ọba asan ilẹ̀ san rí ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-ali al-azim ẹ̀rọ ló fi àwọn àtẹ̀wò wa ń lé ètò tẹ́ ń gbádùn ní alẹ́ hekima gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa gbogbo wa yìí pé gbogbo ẹ̀yin tí ọlọ́run bá kẹ́ ẹ jẹ́ ká ọ̀rọ̀ náà tún sọ yìí ẹ jẹ́ ká jáde sétò yìí ntọ́lọ́run bá fi bù ẹ́ láṣìírí wọ́n náà wá fi bù ẹ́ láṣìírí lórí ètò yìí kọ́lọ́ mọ́sà bo gbogbo wa náà ní àṣírí báfa ní bá wá fẹ́ pè mí bóyá ẹ fẹ́ gbé polówó ọjà wá fún wa ni àbí ẹ fẹ́ pè mí kí wọ́n bá yín ṣe rọ́ìdù níbi prógráàmù yín mórí lẹ́fẹ́ ṣe ni lẹ́tọ̀rọ̀ kárì lẹ́fẹ́ ṣe ni kọ́dà bẹ́ẹ̀ fẹ́ ṣe wà lẹ́mọ̀tò kọ̀ọ̀rán tẹ́ ẹ bá pè mí máa dá yín lóhùn rọ́ìdù iṣẹ́ wa ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe jíngù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 إتوي إتوا الحكمة مع السلام وإلى اللقاء